ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express ó yá kí ló tún ṣẹlẹ̀ abala mo tún kàn sí i ẹ mo ti tún lọ gbé kí ló tún ṣẹlẹ̀ o kí ló lọ ẹ wo gbogbo ẹ ó kò sáà gbóná fẹlifẹli ẹ mọ̀ pé mo ti sọ mo ní pé ó wà nílẹ̀ bó ṣe ń lọ àwọn kan tiẹ̀ sinmi bó ṣe ń ṣe lè lọ́tún ṣe mi bó ṣe ń ṣe lè lọ́tún ṣe mi ìmí ìwọ lọ́tún ṣe báyìí o mm, Regina Daniels ló tún yọ o ó tún yọ fẹ́rẹ́fẹ́ níbo ló ti wá yọ níbo la rí ilé ijó la ti rí ìyẹn club àwa ni lásán òun àti olólùfẹ́ tuntun àníú bèbí bọ̀bọ̀ like òun àtọkọ̀ tuntun la rí ní club lákọ̀ọ́ra rí gbá kí ló ń ṣẹlẹ̀ Ah, ah. ẹ wọ́n pé kò mọ́ra pé ẹ mọ̀ pé irú bàbá bàbá ẹni ẹ bàbá sí òun bó ṣe rí bí òrí yẹn ṣe rí bẹ́ẹ̀ ni a wọn ní ilé ijó àwọn méjì kọ̀ ọ̀rá ṣe kí ni wọ́n bọ́ ta ń pé káwọn náà kọ́ lọ while away time wọ́n kọ̀ rántí láàsán jẹ̀ gbádùn ní club òun ni èmi tún rí as usual òun rí pé ó yá kẹtù gbọ́ ilé kẹtù gbọ́ bó ṣe ń lọ ń gbé kò ń ṣe pé ó fi ń ṣeré o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin àwọn láàrin òun àti ẹ̀ òun àti ned wọn kó kí lẹ́yìn lẹ́fẹ́ ṣe sí ẹ yes kò kàn yín ló ń jẹ́ bẹ̀ kò kàn anybody òun ló ní láìpẹ́ bẹ́ẹ̀ ni Regina Daniels àti ned Nwoko á rí àwọn méjèèjì ní club tọkọ rọra chillax ẹ wọn ní pé tọmọdé bá ṣe ó yẹ kó lásìkò ìgbádùn ìgbà tí ó máa fi jáyé ẹ bẹ́ẹ̀ ni o lẹ́yìn ìyẹn ti Regina Daniels kí ni mo tún wá fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ ṣe rí ibi báyìí mo ṣoríire o ẹlẹ́dàá mi ìmọ̀dúpẹ́ o ẹ. Eh? mo ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o ta ló ṣoríire o Bíọ́lá Adékúnlé òun ló ṣoríire bẹ́ẹ̀ ni òṣèré ti ilẹ̀ Yorùbá òun ni Bíọ́lá Adékúnlé lẹ́yìn ọdún márùn-ún ìgbéyàwó kò gbọ́ pa kò gbọ́ po ṣùgbọ́n Ọlọ́run dédé tún gbára èdè o bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba àrà tún yọ lọ́nà tí ó tún bó ṣe máa ń ṣe ló bá ní pé ah ìwọ ọmọ yìí lẹ́yìn ọdún márùn-ún ó yá àsìkò tó ìwọ náà gbà ó gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni o ọlọ́ọ̀bá ti gbé ṣe ẹ̀dẹ́ Bíọ́lá Adékúnlé ó bímọ láyọ̀ àti àlàáfíà lẹ́yìn ọdún márùn ìgbéyàwó ẹ rí pé ọba yìí ọba ṣèyí òwú ọba ṣèyí òwú ọba tó ṣe hánà lọ́jọ́ sí òun náà ló ṣe ti Bíọ́lá Adékúnlé àdúpẹ́ abá ẹ̀yọ̀ ire náà á kárí gbogbo wa o ohun bí ire bí ayọ̀ náà kò dẹ̀ ní dínkù nínú ilé oníkálukú bẹ́ẹ̀ ni ẹnìkejì tí mo sì ní àǹfààní láti sọ̀rọ̀ lórí Bíọ́lá Adékúnlé ìyẹn takọ́kọ́ mo sọ̀rọ̀ Daniels ìkejì Bíọ́lá Adékúnlé ẹ máa ń kí ló tó ṣe jẹ́ pé ọ̀rọ̀ obìnrin obìnrin obìnrin pé eh, ẹ wọ ẹ jẹ́ kúkú gbà wọ́n ń gbé obìnrin ló láyé àwọn ọkùnrin ni bàbá wọn wọ́n tá ń gbé obìnrin ló láyé ẹ ṣàrọ̀ra fún wọn lè má bá wọn fà. lẹ́yìn pàtàkì tí wọ́n gbọ́ ilé oya oríwọlá fẹ́ lọ jọ́sìn ẹ jẹ́ lọ gbọ́ pọ́kò ta ló tún mélèé rẹ̀ pọ́kò pọ́kò ta lẹni tó tún mélèé rẹ̀ láti ẹnu Kiss Daniel Kiss Daniel tún ní pé kóun tún ṣáyín lélẹ̀ ó yẹ kí wọ́n lọ jẹ pọ́kò láti ẹnu Kiss Daniel mi ì tí yìí kúrò mi mo sì wá ń bí pọ́kò káàbà padà sórí ètò wa ètò yín mi tí kúrò ń bì mo ṣì wá ń bì torí tí náà mo ṣì wá ń bì mi níṣẹ́ méjì torí tí náà ni màá sì máa dúró síbi tẹ́ bá ní pé kí n káwọ́ ọ̀rọ̀ kí n máa wò bẹ́ẹ̀ ni màá dúró anything else ẹ wọ ẹjẹ tètè ajá yín sí bó ṣe ń lọ ní báyìí a fẹ́ ní àǹfààní láti bọ́ síta mo ní ìbéèrè tí mo fẹ́ jù sáwọn èèyàn lórí títì kọ́ wá ṣe kí ni kọ́ dá mi lóhùn kẹ́yìn náà gbọ́ kẹ́ gbọ́ rìpláì àwọn èèyàn ẹ má bínú o káwọn èèyàn má torí ẹ̀kọ́ kàn mí má gbélé ibù torí ìbéèrè tí mo fẹ́ béèrè ìbéèrè mi náà ò le ẹ ayé yìí náà ni ayé yìí náà láti bá ẹ kò sí nǹkan tí tí tó tójú òrírí wọn ní pòkun ti gbóló lọ rí odò gbé wọ̀fà alárinà ó bínú yìnbọn jẹ kó sóhun tí ò ṣẹlẹ̀ rí ẹ ìbéèrè tí mo fẹ́ béèrè náà ni pé ìgbàkúùgbà tí òde bá ti wà bóyá lọ́kọláya ń jáde ni o boyfriend àti girlfriend ń jáde ni o fiancé àti fiancé ń jáde ni o ta ló yẹ kó máa san owó bóyá owó mọ́tò ni o àbí a fẹ́ lọ ra nǹkan o ta ló yẹ kó máa sanwó ẹ̀ ṣé ọkùnrin nìkan ni ọkùnrin nìkan máa forí ẹ̀fọ́ àgùnbò wà kọ́ máa gbogbo nǹkan tó bá ṣà lélelelelele ọkùnrin ọkùnrin nìkan máa tì sí ta ló yẹ kó máa sanwó ṣé ẹ̀ṣẹ̀ wà nínú ìbéèrè tí mo béèrè ẹ kò sí nǹkan tó bá burú bẹ́ẹ̀ pé èmi àti bébì mi jọ jáde adẹ̀ débi tá à ń lọ ó dẹ̀ yọ owó nu wọ́lẹ̀tẹ̀ ó yá ká man gbà àbí mo ra oúnjẹ tán ó dẹ̀ wò pé kóun sanwó ẹ̀ kò sẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ wọn ò lè torí ẹ̀ pa sí ẹ jẹ́ àlọ́gbọ́ èròǹgbà ẹ mọ̀ pé ìyà tí oníkàlùkù kọ síbi ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ àlọ́gbọ́ lẹ́nu àwọn èèyàn níta lórí ìbéèrè tí mo béèrè ìgbàkúùgbà tí òde bá wà ta ló yẹ kó máa san owó mo sì wà ń bí mi tí kúrò mi màá wo ìdáhùn àwọn èèyàn. èmi bílè pé ọkọ ló yẹ kó sanwó because ọkọ lolówó orí aya ọkọ la fi ṣe orí ìdí tí ọkọ láti sanwó nìyẹn tíyàwó bá lówó jọkọ ló yẹ kó kó yẹn fún ọkọ kí ọkọ san kò ní láti máa ṣe ìgbéraga pé òun lówó lọ ó yẹ kó kó fọ́kọ ẹ̀ kí ọkọ lè san owó náà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìbéèrè tí ẹ béèrè tí ọkọ àtìyàwó bá ń lọ sóde tàbí wọ́n lọ ra nǹkan wípé ta ló yẹ kó san owó mọ́tò nígbà tí ọkọ àtìyàwó bá ti fẹ́ra wọn tí ì ṣe boyfriend girlfriend òrùn ẹ̀ lẹ́wọ́ la jẹ́ fúnra wa ìgbà míì aya lè ní kọ́kọ́ má ní lọ́wọ́ ìgbà míì ọkọ dẹ̀ lè ní káya náà má ní lọ́wọ́ so aya lè sanwó ọkọ ọkọ dẹ̀ lè sanwó aya but most of àwọn obìnrin tó wà láyé sìn wọ́n bìlífù pé ọkùnrin nìkan ni ó lẹ́tọ̀ọ́ láti ṣe gbogbo nǹkan so obìnrin míì tó bá ní tó bá ṣe fọ́kọ kò kí níwá ìrẹ̀lẹ̀ proudness yẹn máa wà fún pé ìgbà tó jẹ́ pé òun ni ọlọ́run gbé adé fún òun lòun ń ṣe anything so proudness yẹn á wà fún ọdún ọkùnrin lolórí ọkùnrin ló ní láti san owó bọ̀ọ̀ tí ò bá sí fún kò lè jalè níwọ̀n bàgbà tó bá wà fún ọkọ fún aya tífẹ́ bá ti wà ń bẹ̀ so wọ́n lè ran wọn lọ́wọ́ aya náà lè san owó ọkọ náà lè san owó yẹn. gẹ́gẹ́ bá a ti mọ ọkọ ló lórí aya ọkọ náà ni ṣùgbọ́n láyé ìsìn gẹ́gẹ́ bí a ti mọ̀ àwọn èwe wa ti sọ gbogbo ẹ̀ di what man can do a wife can do it better so láyé tàwa ní ìsìn kò sẹ́ni tí ò lè ṣe kọ́lọ̀ ń kúrò wá lọ́wọ́ torí ọkọ ń ṣiṣẹ́ ìyàwó ń ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ ọkọ lórí aya lórí obìnrin ló yẹ kó ṣe. ọkọ ló yẹ kó sanwó nǹkan tó máa rà ọkọ ló yẹ kó sanwó mọ́tò torí ọkọ ló lórí aya. ọkọ ni ọlọ́run fàṣẹ lé lọ́wọ́ láti ṣẹ̀tọ́ lórí aya ní gbogbo ọ̀nà ràn òun lọ́lọ́run gbàṣẹ yẹn lé lọ́wọ́ ṣùgbọ́n nídàkejì ọkọ náà ló máa sanwó ṣùgbọ́n nídàkejì pé wọ́n ní ká tún fọwọ́ wọwọ́ òun lọ́wọ́ fi ń mọ́ bówó bá pọ̀ lọ́wọ́ ọkọ ìhayá lè ràn lọ́wọ́ ní gbogbo ọ̀nà tí ó jẹ́ tó jẹ́ nǹkan tó ṣe àjòjì tàbí ó lè jẹ́ nǹkan tó lè jẹ́ nǹkan pé bóyá ó lè jẹ́ ìpalára tàbí bóyá ó lè jẹ́ nǹkan ìsọ̀rọ̀ sí ṣùgbọ́n ìrànlọ́wọ́ lọ́lọ́run fi wá ṣe fúnra wa ṣùgbọ́n ní inú ọ̀rọ̀ yẹn kókó ọ̀rọ̀ yẹn ọkọ lọ́lọ́run fi ṣe olórí pé kó máa ná gbogbo ohun tí ọya bá béèrè fún káàbọ̀ padà bẹ́ẹ̀ ni o oníkálukú ti wí tiwọn ọ ti wí tiwọn ṣùgbọ́n tẹ́mi bá máa sọ tèmi o láyé ara ti tọ̀dọ̀ mi gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi máa ní pé ẹ o kò sẹ́sẹ̀ ńbẹ̀ tóbìnrin náà bá sán kò sẹ́sẹ̀ ńbẹ̀ ṣé mi lè káṣọ lọ sí ilé télọ̀ ní gbé ó dá o èmi àti ìyàwó mi fẹ́ afẹ́ránṣọ kó dẹ̀ ni pé ah díẹ̀ baby mi sweetheart mi love mi wo má wọrin tiẹ̀ tọ́jú owó ẹ̀ jẹ́ sanwó kò sẹ́sẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ pẹ́lẹ́ mama gbọ́n gbá kò dé wá sí change lọ́wọ́ mi o jọ change èèlò ló fẹ́ wá kó wá máa ọ̀nà àbáyọ wá change jáde kò sí change lọ́wọ́ mi ah oh atm mi kíní kan gbé atm atm ẹ wo nìkan gbé mi atm ẹ wo ló gbé mi kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tí oníkálukú bá ní pé ah, tí àsọyé bá wà láàrin wọn tí understanding bá wà tí obìnrin yẹn tí kò bá dẹ̀ rí níṣe bí gbogbo ayé ṣe ń rí pé iṣẹ́ ọkùnrin ni kò ṣẹ̀ṣẹ̀ ń pé ó dá o olólùfẹ́ mi má wọ̀rí máa san gbogbo ilé nígbà kò tiẹ̀ sí lé bóyá ó gbé nǹkan wá o bóyá aṣọ tó gbé lọ sọ́dọ̀ dry cleaner wọ́n wá gbédé kò tí wà balance owó kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ pé ó kè ó gbà ṣùgbọ́n àwọn obìnrin míì rọ ọ̀rọ̀ wọn rí bẹ́ẹ̀ wọ́n á gbé kí dry cleaner yẹn padà wá kó padà kó gbàṣọ yẹn lọ kó padà lẹ́yìn tó bá gbàdà wá ẹ̀hẹ́n ọkọ yẹn ọkùnrin aṣẹwà yọwọ jáde kó yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o a ti gbọ́ lẹ́nu oníkálukú èmi tí mo dé èyí tí mo dé lè sọ òun náà lẹ ti gbọ́ yẹn lẹ́yìn bàtà tí wàá gbọ́ gbogbo eléyìí ó ní wọn láfẹ́ lọ jó sí ẹjẹ́ lọ ọjà láti ẹnu ta ni ìbílẹ̀ alága alága ìbílẹ̀ ìyẹn reminis ẹ jẹ́ àlọ́ gbọ́ ọjà láti ẹnu reminis èmi náà fẹ́ ṣe kí ni mo fẹ́ lọ bá wọn nọ́jà ògo mo fẹ́ lọ bá wọn nọ́jà yìí ẹ jẹ́ àlọ́ gbọ́jà láti ẹnu reminis.